الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين أشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله kakira ẹni tá a bá pàdé ara ẹni pàápàá jùlọ kíkí ọlá kíkí ọlá eléyìí tọ́lọ̀ ń ṣe lófin fáwọn mùsùlùmí ara ẹ̀sìn wọn ni ara ẹ̀kọ́ tó ile fi kọ́ wa ni ilé tí ó sì yẹ kọjá pa fìràrì àkàkún ọlọ́run nínú súrọ̀tù nìsá nínú àyà kẹrìndínní àádọ́rùn oníwà idha hayyitum bi tahiyyatin fa hayyu bi ahsana minha aw rudduha. sábà kéyìn ní kíkí kan eléyìí tọrọ ẹwà jùlọ ní kẹ́ fi dáhùn àbí ó kéré jù òdi wọn tí wọ́n fi kéyìn ẹ gbọ́dọ̀ dáhùn rẹ̀ èyí mú wa mọ̀ yìí pé mùsùlùmí sí mùsùlùmí nígbà tá a bá pàdé ara wa sí sálámà láàmà sálámà síra wa káwá dá sálámà padà sẹ́ni tó sálámà sí wa ara ojúṣe mùsùlùmí ni lórí mùsùlùmí tá a gbọdọ̀ fi ráre nínú àdéhùn anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tí máa Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ oní haqqul muslim ala muslim sitt mẹ́fà ni wà mùsùlùmí lórí mùsùlùmí nínú rẹ̀ oní idha laqitahu fasallim alayhi tó bá pàdé rẹ̀ tó bá pàdé rẹ̀ sálámà sí ìwà mùsùlùmí lórí mùsùlùmí nù ìwà ẹni tó sálámà sí ọ ọ̀nà ni pé kí wọn náà kó dáhùn sálámà àti pé ká dáhùn sálámà ọ̀ràn yẹn lòún ní ìgbà tí ká kọ́kọ́ sálámà sí yàn òun jẹ́ àṣẹ tí kìí ṣe ọ̀ràn yàn báwo la ṣe ni máa sálámà síra wa nígbà tó ṣe é pé sísálámà síra ni sábàbí kan ni nínú sábàbí tí máa gbéyàn wà lìjànà anabi sallallahu alayhi wa sallam ó tún sọ nínú hadith mi eléyìí tí máa muslim tó gbé jáde onílẹ̀ kọlu lìjànà hatta tu'minu wala tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in. إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم ọlọ́ọ̀ni wọ aljanna ṣáájú kẹ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ ò sì ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú kẹ́ ara yín ẹ sálámà eléyìí táwọn mùsùlùmí máa fi kíra wọn náà ìkíra ẹni ìsàdúrà fúnra ẹni kí ọlà yóò bọ látọ̀dọ̀ Ọlọ́run ọlà kúrò nínú gbogbo aburú ọlà kúrò nínú gbogbo ẹ̀dá nínú ẹ̀sìn rẹ àti nínú ẹ̀mí rẹ torí ẹtí mùsùlùmí bá sọ fún ọ pé sẹlẹmù aleikum ó ó ti pọ́n alẹ́ ó ti bẹ́ lọ́n fún ọ kọ́lọ́n jọ sẹ́mi ayọ̀ kò sí sáàmà míì kò sí ìkíni míì tó lè dípò sálámà ìtẹ́sí ìsìláàmù mú wa gbogbo bó tilẹ̀ wù káwọn èèyàn kan àwọn ẹ̀yà kan àwọn ará kan àwọn elédè kan kọ́ ọmọ bí àṣà àwọn lárugẹ tó níbi kíkíra ẹni kò sí ìkíra ẹni tó lè ní ẹgbẹ́ sítálámà eléyìí tẹ́sí ìsìláàmù tó mú wa. wà nínú àwọn ẹ̀kọ́ wà nínú ẹ̀sìn ìsìláàmù eléyìí tó de sí sálámà tó yẹ ká dé. alákọ̀ọ́kọ́ onáníkè gbogbo ìgbà tá a bá pàdé àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn ìsìláàmù ohun yòówù abájẹ́ ń wá wọn fún tẹ́lẹ̀ ohun yòówù ti ń lé òkú àbá wọn sọ as-salamu qabla al-kalam sísálámù lọ́gbọ́dọ̀ síwájú nǹkan tó a fẹ́ bá wọn sọ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ẹnikẹ́ni tó pàdé mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kọ́sà kíyèsí pé sálámù lọ́gbọ́dọ̀ kọ́kọ́ síwájú gbogbo nǹkan tó ẹ̀ bá sọ ẹ lọ́nà ni ẹ níbi iṣẹ́ ni ilé ìtajà lẹ́ẹ̀ ti pàdé ni kébékébé lẹ́bàá ti pàdé asalaamu qabla al-kalaam eléyìí jẹ́ òfin ọlọ́run kí ẹ bó ṣe wá nínú àdéhìí eléyìí tó gúnrégé látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wíkẹ́ asalaamu qabla al-kalaam ẹni tó látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n bá wá yọ èèyàn tó rà lámà táwọn náà bá kọ̀ láti tẹ́tí gbọ́ nǹkan sọ má bínú nítorí pé ìwọ lọ kọ́kọ́ ṣàìdá táwọn náà fi ṣe sí ọ bó o ṣe pé wọ́n ṣe sí ọ. nínú ẹ̀kọ́ òun náà ní kékeré àwọn tá a kéré lọ́dún rí kájọ́pọ̀ àlàfọ́fọ́ ń sálámà sí àgbàlagbà ẹni tó kéré lọ́dún rí kọ́kọ́kọ́ sálámà sí àgbàlagbà tẹni tó wà lórí nǹkan ọ̀gùn kó sálámà tẹni tí ń rinṣẹ́ kẹ́ni tí ń rinsẹ̀ kó sálámà sẹ́ni tó wà lórí ìjókòó kẹ́ni tí wà nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu oní ẹgbẹ́ àwọn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yusallimu as-saghiru ala al-kabir wal-marru ala al-qa'id wal-qalilu ala al-kathir kọ́mọdé sálámà sàgbàlagbà kẹ́ni tí ń sálámà sẹ́ni jókòó báwọn ẹni tí wọ́n pọ̀ lókàá wọn kọ́kọ́ sálámà sẹni tó pọ̀ jù wọn lọ alimami Bukhari ló gbé jáde nínú kọ wọn náà sẹni kéde mùsùlùmí bá sálábà pàdé ẹni tí kìí ṣe mùsùlùmí bí àwọn Yahudi àbí àwọn Nasara ọgbọnà kọ́kọ́ sálámà sí wọn o ọgbọnà kọ́kọ́ sálámà sí wọn nítorí pé sísálámà yìí kíkì táwọn mùsùlùmí ni kò sí fáwọn míì yàtọ̀ sáwọn mùsùlùmí. ọwọ́ pàdé ẹni tí èsè mùsùlùmí lọ́nà ọ̀gbọ́dọ̀ kọ́ sálámà ọba ẹsẹ̀ ń kíra káàrọ̀ káàsán ọwọ́ ẹsẹ̀nu rẹ ló ti kọ́kọ́ jáde pé káàsán àbí káàrọ̀ fáwọn káfìrí tí èsè mùsùlùmí ọ̀sẹ̀ náà ọmọdéwà gba sẹlẹ̀mù aleikum mùsùlùmí kọ́kọ́ tí mùsùlùmí tó bá wàá tán wọn lóòpẹ wa alaykum kí ẹ bó ti wá nínú ẹgbà wọn rọ lọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu Nabi sallallahu alayhi wa sallam sọ pé la tabda'u al-yahuda wala an-nasara bis-salam ẹ wọn àti ẹni tí wọn kọ ọmọ sálámà sí yahudi àfi nasara fa idha laqitum ahadahum fi at-tariq fadtarruhu ila adyaqihi tẹ́fẹ́ pàdé ọ̀kan nínú wọn lọ́nà ẹtú láti rẹ̀ gbà ibi tó fún yìí. ẹtú láti rẹ̀ gba ibi tó fọ́jù bẹ́ẹ̀ nàbì sallallahu alayhi wa sallam sọ nítorí pé walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin tọ́lọ́wọ́n ọba ìkànnì àgbéga àti tànàbì rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo. àyìnbá Muslim àwọn ni wọ́n gbé ẹgbà wáyé wa nínú àpapọ̀ tó dé olóòní kéwàá ni ká nyẹ mùsùlùmí lódì sáyẹn lọ́mẹ́ta gbogbo bó tilẹ̀ wù kí àwọ̀ tó gbogbo bó tilẹ̀ wù kí nǹkan ọbẹ̀ dàrú tó láàrin mùsùlùmí sí mùsùlùmí kọ̀tọ́ kọ̀bámu káyìn ara lódì tayọ ọjọ́ mẹ́ta. Abu Ayyub al-Ansari radiyallahu anhu gba ẹgbà wọn wá látọ̀dọ̀ alẹ́mọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Alábìnrin la yahillu li muslimin an yahjura akhahu fawqa thalath. Kọ̀tọ́ sí mùsùlùmí. kọ́nyà mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lódì ta ọjọ́ mẹ́ta yaltaqiyan fayasud hada wa yasud hada wa khayruhuma alladhi yabda'u bislam rawahu al-bukhari. tí a máa jẹ pé ńgbàdá ìtẹ̀yìn ara yín lódì ẹ̀yin méjèèjì ó ní pàdé ara yín eléyìí ọkọ̀ pàkọ́ eléyìí náà ọkọ̀ ẹ̀kẹ́ anábì ẹni tó lọ́ọ́ lójú nínú àwọn ìtẹ̀yìn ara wọn lódì ó lẹ́dọ́kọ̀ sálámà sẹ́nìkejì rẹ̀.

O bùkátà láti máa yan àwọn ọmọ ẹ̀yà rẹ lódì ó sì bùkátà láti mú wọn lọ́tà. nínú ẹ̀kọ́ olóòní ike tí mùsùlùmí kan tó bá jẹ́ ọ̀daràn àmùtí amúgbó amúdìgá alágbèrè ńzìlá onítẹ́tẹ́ tayòtayò. Tayo, tayo abẹ́ni tó sọ pé òun lè ní gbogbo yẹn ti dáàmà tó Islam sọ pé tí àwọn ọ̀dọ́ abẹ́ bá sálámà sí ọmọ dáhùn gbogbo àwọn tó hùwà ìwà ìwà ìwà tó takùtọ lọ́n tó takù ẹ̀sìn rẹ̀ wọ́n bá sálámà sí ọ̀gbọ́dọ̀ dáhùn nígbà tí jẹ́ ìbáwí fún wa ìhánilétí fún wa pé ẹ̀kú ń jẹ́sẹ̀. ẹkún ndị wa burúkú ẹjẹ wọn bẹ kẹjẹ mùsùlùmí gidi gẹgbẹgbọ látọ̀dọ̀ abdullahi makab olùmọgbọ ti kab ibn malik ti ń sọ ní ìgbà tí dúró kọkọ nínú ogun tabuk ìgbà tí òun àti àwọn tí àwọn méjì tó pẹ̀lú rẹ̀ wọ́n jẹ́ mẹ́ta wọ́n kọ̀ láti kópa nínú ogun tàbùkù láì ìdíwọ́ pàtàkì kan ìbáyọ̀ adé sí wọn látọ̀dọ̀ náà rẹ̀ wípé gbogbo oníkálukú kó oníkálukú kó ń wọ́n sì kọ́ pa wọ́n sì kọ́ yà wọ́n lóyìn. ó ní wọn lọ bá nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ wọn ni wọn gbọ́dọ̀ bá a sọ̀rọ̀ má àwa tá a kọ̀ láti lọ sógun yẹn màá wọn bá nàbì sallallahu alaihi wasallam láàrin ìgbà yẹn fa usallimu alayhi màá sálámà sọlọ nàbì sallallahu sọlọ wasallam anabi sila nìkan kan gbọ́dọ̀ bá a sọ̀rọ̀ ma ó sì ti sálámà sálàbì a kọ́kọ́ sálámà kì í sọ̀rọ̀ yẹn àmọ́ ká dáhùn ọ̀rọ̀ yẹn ni mọ wọn wò pé táwọn ibi bá ti dáhùn sálámà ẹ má bá wọn sọ̀rọ̀ má ti dópin nù torí pé ànábì ti dáhùn sálámà kílẹ̀ yóò afẹ́ sọ pé ń wò màmá wa sọ ètò ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọn bá ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu màmá sọ ètò ànábì sallallahu alayhi wa sallam màmá pé súnmi ètè rẹ àbí òmí ètè rẹ sọ dáhùn sálámà mi sí ọ̀daràn subhanallah títí tó fi pé àádọ́ta ọjọ́ nínú wọn fi yàn wá lódì ẹ̀yin rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ akéde kọ́nà ti gba tútù bá wọn lẹ́yìn salatul fajr al-Imam al-Bukhari ọlọ́gbẹ́jáde torí ẹ̀sán abáwọn àwọn ẹnìkan náà táwọn náà ń takùtọ̀ náà tó jẹ́ pé wọ́n ti tẹ̀lé òfin rẹ̀ wọ́n fẹ́ràn káwọn máa pagbọn lọ́wọ́ bá yá á yàn wọn lódì tọ́ba ń pẹ́ ọmọọ̀sẹ̀ gbọ́dọ̀ bí a ti mọ̀ lọ́mùtì ẹni tí a mọ̀ lólè ẹ ní pẹ́wọ́pẹ́wọ́ gbòòrí ẹ mọ̀ lọ́sìnà ẹ mọ̀ ń pa eléyìí ò sínú sálámà tí wọ́n ṣe sí wa dáhùn tá a san gbèsè rẹ ń jọ gbèǹde kò sínú ẹ̀ amẹ́rìndájú kọ́ dara lẹ́ni náà o tọ́ba wa sálámà sí ẹ má máa dáhùn ní ìdáhùn tó burú tó le ẹ má máa dáhùn ní ìdáhùn tó burú tó le gẹ́gẹ́ bí Àìṣà ti ṣe dáhùn pátá àwọn Yahudi wá sílẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ́nà sáwọn pé ìparun kó jẹ́ tiwa ànábì ànábì ti dá wọn lọ́wọ́ ó ní wàhálà alaikum kọ́ máa jẹ́ tiyín náà ṣùgbọ́n àìṣá àwọn sọ pé wa alaikum salam wa la'anakum Allah ikú ọ̀jẹ̀ ni ọlọ́run ti làánà yín ẹlẹ́mi ní pẹ́ẹ́pẹ́ẹ́ lọ́wọ́ rẹ̀ èyí ti rí oṣù tó bẹ́ẹ̀. Ah, sẹ́yìn ọgbọ́n ọjọ́ sọ ni ẹ gbọ́gbọ́n ṣépè ni ṣé kíkí ọ̀rọ̀ ẹlẹ́yà kíyàn ẹlẹ́mi ní tí ọgbọ́n fẹ́mi ẹsẹ̀ dáhùn ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ o torí ìṣẹ̀lẹ̀ kì í wọ inú kankan àfi kó ṣe lọ́sọ̀ wọ́n yìí fà á yọ kó inú nǹkan àfi kó sọ́dọ̀bù rẹ wà torí ẹjọ́ yẹn bá kí ọ dáhùn dáadáa tó bá jẹ́ mùsùlùmí lọ́ba kí ọ dáhùn dáadáa kọ́ dáhùn pẹ̀lú farabalẹ̀ má dáhùn ní dáhùn pé túláàsì kínní tẹ́lu rẹ ni màá máa dánù dáhùn dáadáa tọrọ ọmọ ẹ̀yà rẹ ni nínú ẹ̀sìn Islam. tàbí wọn wà níbi tá à ń ti ṣèpẹ̀sẹ̀ àbáǹtọ̀ òfin ọlọ́run bá ní pé tọ́ba kí wọn gbà náà gbọ́dọ̀ dáhùn ẹni tí ń yàgbẹ́ lọ́wọ́ ẹni tí ń tọ̀ lọ́wọ́ gbọ́dọ̀ dáhùn. torí Ibn Umar radiyallahu anhu ọlẹ́ ìka sálámà sálámà Muhammad sallallahu alayhi ńgbà sálámà fi ń tọ̀ falam yarudda alayhi alimami muslim ọlọgbẹgba wáyé wa kò sí fún ìgbẹ́ téèyàn bá wà ń kó pé bá dáná bá ń bẹ lára rẹ̀ kò sí nínú ìmára tó fi lè dárúkọ ọlọ́run kò sì tí ì wẹ̀ amẹ́nìkan sálámà sí ọ kò sí tó burúkú ṣe tẹ̀yẹ̀ kò fi lè láǹfààní àti dáhùn sí sálámà sán sálámà sí ọ torí ẹgbàá wa tó alátọ́dọ̀ abu juhayn ibn al-harith al-ansari ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀nbọ̀ láti fi sí kàzá jamal wa falaqiyahu rajulun fasallama alayhi ẹgbẹ́ bá pàdé rẹ̀ lọ́nà ó sì sálámà sí walam yarudda alayhi an-nabi sallallahu alayhi wa sallam anabi ọ̀dọ́ alóhùn hatta aqbala al-jidar títí dára mi fi tójú kọ ògiri kan. فمسح بوجهه ويديه ọkọ wa rẹ gbá ògiri ń ó fi bọ́jú O sì fi bọ́ ọwọ́ rẹ méjèèjì dọ́rùn ọwọ́ ó sì tẹ̀yẹ́ mù ọmọọ̀rọ̀ gàlẹ́ ìhìsẹ́lẹ́ ẹ̀yin rẹ̀ lànà bí dáhùn sálámà alimami Bukhari ló gbé jáde tí ọ̀nà máa ń bẹ kó o sálámà ẹni tó bá sálámà sí ọ lásìkò yìí. wàyí ìsìlámù sọ pé ẹ gbọ́dọ̀ létí ọ̀nà. àwọn sọ wọn sọ à bẹ́ẹ̀ o tòlá yìí ẹ̀yìn jókòó wa ni a sì ní dáhùn máa ṣe ń bẹ̀ ọ̀dà tẹ́ bá ti pé ń ẹ pé oní wa raddu salam kẹ́ máa dáhùn sáàmà ẹnikẹ́ni tó bá kí n kẹ́ sálámà sí alimami Bukhari ló gbà wá. Islam ó fi yé wa ike ká sálámà sẹ́ni táàmà abẹ́ni táàmà tàbá sàtìmọ̀ pé mùsùlùmí ni. ó wá nínú ìlọ́rọ̀ ti Abdullahi ibn Amr ibn al-As radiyallahu anhuma. wọn lárakùnrin kan bíi anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè pé ayyul islam khayr islam wọ́n ló lóore jù anabi dáhùn pé tó kàn mọ pàrọm wa taqra'u alẹ́ salam ala man 'arafta wa lam ta'rif rawahu al-bukhari ọmọ abọ́yàn oúnjẹ ọmọ àfi bọ́yàn ó sì máa sálámà tẹnitọ́ ọmọ àtẹnitọ́ ọmọ eléyìí ní islam tó dáa jù. eléyìí tó túmọ̀ sí pé mùsùlùmí gidi tí ìsìláàmù dáàbò yóò máa bọ́ aláìní yóò sì máa sálámà sẹ́nitọ́ mà àtẹnitọ́ àmà lópin ìgbà tó bá ti mọ̀ wọ́n ní mùsùlùmí. nínú ẹ̀kọ́ eléyìí tó tún wá pẹ̀lú kásálámà olóòní ká bara wa lọ́wọ́ kọ́tà dẹ onímọ̀bí ahmed radiyallahu anhu léèrè pé akanat al-musafahatu fi ashab an-nabi sallallahu alayhi wa sallam qala na'am ó lè jẹ́ kábàárà ẹni lọ́wọ́ bàbá pàdé tí wọ́n bẹ nínú ti àwọn sàhábà nàbì muhammad sallallahu alayhi wa sallam ó ní anasi dáhùn pé bẹ́ẹ̀ ni àwọn sàhábà máa bára wọn lọ́wọ́. a sì rí àwọn àhàdí tó fi hàn wá yí pé ọlọ́lá ń bẹ kí mùsùlùmí ọba mùsùlùmí lọ́wọ́ ní ìgbà tán bá pàdé ṣùgbọ́n ẹ̀kọ́ pọ̀ tó de kábàárà ẹni lọ́wọ́ àwọn èyí tó yẹ kọ́ yẹ pa àmà á sì dé àkíyèsí alákọ̀ọ́kọ́ olóyìn tí ò nígbà tá à ń bá ń sálámà sani tá à ń sálámà sí bàtà ń bá ń sálámà sani tá à ń sálámà sí a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò díjú má gbárí nítorí ẹ̀ ká dúdú ká ká máa rẹ́rìn músẹ́ nígbà tá à ń ń sálámà sani tá à ń sálámà sí nítorí Ànábì sallallahu alayhi wa sallam onílẹ̀ tàkìrán min al-ma'ruf shay'a. ولو an تلقى akhaka bi wajhin ما má fojú di nǹkan kan nínú dára ṣíṣe o bọ́ fẹ́ kó ṣe pé dáadáa yín kò ju kọ́ pàdé ọmọ ìyá rẹ lọ pẹ̀lú tuju ká lọ ẹni tá a bà lọ́wọ́ ó ká tuju ká di ká pàdé rẹ pẹ̀lú rẹ́rìn músẹ́ ọmọ ìdẹ́gbà àtijọ́ má gbárí làwọn ń bà lọ́wọ́ kéètùmá rẹ̀ nínú ẹ̀kọ́ tó ti de kábàárà ẹni lọ́wọ́ òun náà ní pété ẹ bá bara yín lọ́wọ́ ẹ má tètè máa ya ọwọ́ yín ẹ jẹ́ ọtí ẹpẹ́ni tó bá yín lọ́wọ́ lọ́kọ́kọ́ ya ọwọ́ rẹ̀ kẹ́ni tó ya sí yín wọ́n ní dáná ibi sallallahu alaihi wasallam tó bá bá yẹn lọ́wọ́ kì í ya ọwọ́ rẹ̀ kẹ́ni tó bá owó tó ya ọwọ́ rẹ̀ nínú ẹ̀kọ́ tó ti de òun náà ní pé àwọn èèyàn dàgbà jura wọn lọ lọ́jọ́ yìí wọ́n ti dàgbà jura wọn lọ lágbọn abòmíì náà nítorí yẹ onáàní kọ́ mọ̀mọ́ jẹ́ pé ọmọdé ní kọ́kọ́ náwó sàgbàlagbà kọjá pé àgbàlagbà lọ́kọ́ Islam gbà bá ọmọ làkejì pẹ̀lú ẹ̀mí pé wọ́n fẹ́ ṣe létí ẹlòmíì ọba ọmọlàkejì lọ́wọ́ pẹ̀lú ògùn nítorí pé wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ gẹ́gẹ́ tó wọ́pọ̀ láwùjọ àwọn èèyàn dúdú torí ẹ̀ ìlú ṣe jẹ́ pé ẹni tí ń pọ̀ lọ́wọ́ ó ti lérí lẹ́ka sí ọ ó ti tàka sí ọ kóòrì nítorí wọn gbọ́ wọ́pọ̀ ẹ̀ kí wọn lọ ra káwọ̀ rẹ ró. má fọwọ́ kan ọ̀daràn lọ́wọ́. bákan náà ẹni tó yẹ ọlọ́ọ̀bọ̀ ọ̀ka nítorí pé wọ́n lọ́wọ́ má bàa lọ́wọ́ jẹ́ kó lò ká ó fò ká síra rẹ̀ létí. Islam kò nígbàgbọ́ nínú gbogbo ránù rádaràda táwọn èèyàn kó ká pàǹtí ìdọ̀tí ṣùgbọ́n ẹni àṣetọ́ni kó lè bá àdá yẹra síná eléyìí pàtàkì púpọ̀ ní ọ̀sùn a wà nínú rẹ̀ yìí pẹ̀lú àrùn coronavirus eléyìí tó ayé kan yìí kọ́lọ́dà kọ́kọ́ sànù wa àgbọ̀dọ̀ sọ̀rọ̀ léwu púpọ̀ lánàá ini olórí Germany tí ń ṣèjọba lé wọn lórí ọlọ́run bá wọn kí àjàkálẹ̀ àrùn yìí báyìí kó má jẹ́ pé yóò mú tó ìdá ọgọ́ta nínú ọgọ́rùn-ún ọmọ orílẹ̀-èdè òun ní Germany torí pé wọn ò tí mọ ogun rẹ, gbogbo náà sì ń lò láti dáàbò bo àwọn ará yòókù tí ò tí mú kò tó nǹkan máa. bí bọwọ bí ìbójúbomú bí n fọwọ́ ó ní kò tó nǹkan ẹ̀rú ń kọ́mẹ́jọ pé yóò mú tó ìdá ọgọ́ta nínú àwọn ọmọ orílẹ̀-èdè òun tí ọba tí lọ wájú nípa táwọn máa ń ata lọ wa torí àwọn fún ẹ̀ka máa ń bọ̀ lọ́wọ́ tí ń náwó bọ̀ kọ́ aleykum salam aleykum salam tó bá fẹ́ bínú kó bínú tókè islam kọ́ apíká sọ̀ra ọkọ̀ apíká sọ̀ra torí pé àrùn yẹn le gan eŋti gbogbo yẹn máa fọwọ́ kàn tẹ́ni tó mú bá fọwọ́ kàn tẹ́ni tí ò mú àbá fọwọ́ kàn bẹ̀ àrùn yẹn wọ́n ní ọ̀ràn sẹ́kó le gan kátó wá pé ibi tó dé ìtàn gidigidi lọ́wọ́ rẹ̀ kàn. kọlọ sànù wa tí ní fáírọ́ọ̀sì yẹn ó lè wà lọ́wọ́ kọ́mọ́tì tàkására kálára náà má ti fura pé nǹkan bẹ̀ lára o ibi tí wọn bá ti gbọ́ ọkùnrin ọkàn gbé fún ọ ni pẹ̀kí bá ti rí de pẹ̀kí kọ́lọ́ sànù wa torí ẹ̀ ní báyìí oníkàlùkù ọ̀rọ̀ la dín àǹbá wọn kù díẹ̀ nínú àwọn adájọ́ eléyìí tó de kábàárọ̀ olóòní pé islam kò gbà kọkùnrin ọmọ obìnrin lọ́wọ́ pé kíni kìí ṣe ìyàwó rẹ kìí ṣe ìyá rẹ kìí ṣe àbúrò rẹ kìí ṣe àǹtí rẹ kìí ọmọ rẹ obìnrin tó yẹ kó o lè fẹ́ níyàwó ni kí ló ń ba lọ́wọ́ sí oní ah, ọ̀làjú lọ́gbà bẹ́ẹ̀ kò ní da afọ́làjú náà nítorí pé gbogbo àwọn kẹtẹ́ pé lọ́làjú olùkọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé lábẹ́ òfin ọlọ́ọ̀ islam ọgbà kéèyàn máa fọwọ́ kan ẹni tí èsè ìyàwó yẹn kí ló fẹ́ fọwọ́ kàn fún kí anabi sallallahu alayhi sallam ó nínú hadith ó ní inni la usafihu nisa obìnrin anabi wa nù sallallahu alayhi wa sallam obìnrin tí ó bá bínú ẹ ẹ bá gbogbo yẹn lọ́wọ́ ẹ bá wa lọ́wọ́ sígbà ń bẹ lára wa ni ó ti gbẹ. nítorí pé tó o bá bá lọ́wọ́ ó kúkú lọ́ọ́ jókòó lórí ògùn la kó ju ọ títí dé egun òdì rẹ ọ̀sán dukọ ajẹpọ bobìnrin olóbìnrin lọ́wọ́ lọ ṣé ilé ọkọjá àgbè àkóbá tó fà fúnra rẹ̀ ẹ sì rí oníyé pa àwọn obìnrin lọ́wọ́ títí tó tí ó ń zìnà díẹ̀ tí ẹ náà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni wò pé à àbí báwo járira járira ní nǹkan burúkú ọba ṣẹlẹ̀ òní yóò gba gbogbo obìnrin lọ́wọ́ títí tí ìyàwó tí òfin ní german kankan lójú rẹ̀ ma torí pé ọba ọwọ́ mi ó ní kó ṣe pé sọ ọmọ rẹ lórí ìyàwó tí wọ́n fẹ́ àti ṣe báwo ìgbà tó o sàgbéjẹ mọ́wọ́ kọ́ fọwọ́ síbi tọ́wọ́ gbé ló fi lọ́ọ́ fọwọ́ gbé jombo torí ẹ̀ àwọn obìnrin aláṣejù náà àwọn ẹni tí wọ́n máa hùwà báwọn lajú tí wọ́n lajú kankan dẹ́gbà ló kọ́kọ́ máa náwó sọ́kùnrin àwọn olùbílẹ̀ ẹ lóyún sínú ká ẹ lajú ẹ lóko bàjẹ́ yìí kí ló fẹ́ gbà ń bẹ̀ kí ló fẹ́ gbà ń bọ̀ ọkùnrin lọ́wọ́ ṣebí wọn náà lọ́sàn-án náà títí títí títí náà fi ṣẹlẹ̀ sí ọ ìgbà títí náà bá ṣẹlẹ̀ sí ọ tọ́lọ̀ mú ọ tọ́lọ̀ ní kó doyún ṣebí wọn náà lọ́ọ́ máa wò gíẹ́ bí adìẹ kó omi táwọn ọ̀rẹ́ máa nà bí ẹni tí ó kú lọ́sàn-án gan. ó ti gbàgbé gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé tó ṣe tó fi wá di pé ń tọ́ ṣẹlẹ̀ sí ọ ṣẹlẹ̀ sí ọ rubbish. èyí ń ṣe mọ̀ wọn ara rẹ̀ zina máa ṣe nǹkan rí ni. wọ́n ti sọ́ọ́ nípa láti gbogbo òfin yìí kò sẹ́ni ṣe ọlọ́ni wọn lọ́ọ́ zina ẹ má sùn má zina torí gbogbo àwọn eléyìí mẹ́ẹ̀lì zina ni wọ́n padà gbé ọlọ́ọ̀dí kò ṣe zina náà ni. torí ẹni tí ń bọ obìnrin olóbìnrin lọ ń bá gbogbo obìnrin lọ tí ń bá gbogbo obìnrin lọ kò ní lọ́wọ́ láti fọwọ́ gbá wọn dì. àwọn náà sì ní bọ́kàjẹ́ kékeré pẹ́ńpẹ́ ọ̀sánwó ẹ̀ àwọn ọ̀sán tọba ti kú tọba ti dẹ́kun ọjà àjẹló wọ́n sanwó ẹ̀ kí ni wọ́n ń jẹ láì jẹ búrẹ́dì lọ́rí àwọn àǹtọ̀ba ti jẹ lájẹyó kàràǹfọ́ọ̀dì àkàràmọ̀kùnmọ́lá ìsìláàmù ọ̀farama ọkùnrin bobìnrin lọ́wọ́ kọ̀tọ́kọ̀tànà torí ẹ̀ ọ̀rẹ́ kọ́lá kan orílẹ̀ lọ́wọ́ pàápàá jùlọ nílùú Sudan àwọn ọkùnrin wọn máa tóbi wọn ni àwọn gbádùn ní ibi táàrẹ tí wọn wà nù ibi wọn wà nù wọn bá jẹ Lárúbáwá ọkùnrin wọn máa bóbi lọwọ obìnrin wọn bọ pé gbogbo wọn lórí títì kò túmọ̀ sí àti bẹ́ẹ̀ ibi tó do tí wọ́n wà nù torí èèyàn ò lè ti gbòdo. torí eléyìí tó maka bara bára ẹni lọ́wọ́ ó náà ní pé ẹ gbọ́dọ̀ fi bára ẹni lọ́wọ́ sẹ́yìn ìgbà bá sálámà nínú ẹ máa wọ èèyàn ní wọn pàdé wọn pàdé mọ́tíláṣí wọn ò ní wọn lọ́wọ́ wọn pàdé níbi àlùwàlá wọn ò ní táwọn náà ti sálámà tán kálukọ bá tún máa bára lọ bẹ ha ah, sẹlẹmù alikun hajj sẹlẹmù alikun hajj pé kìnnì adadaalẹ náà tún lè nínú àwọn àgbàgbọ́ tí wọ́n ní sí kábàárẹ̀ ẹni lọ́lẹ́yìn sọ̀dát olóòní pé wọ́n ní àwọn bá ti bára àwọn lọ́wọ́ lẹ́yìn sí sálámà nù sọ̀dát ọlọ́run forí gbogbo ẹ̀ṣẹ̀ àwọn jì àwọn irọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. sọlá lẹ́yìn ìgbà tẹ́ ti sálámà ti ń gbọ́ ọ̀rọ̀ ọkàn máa ma wo bò ó ma wo bò mí bí ìgbà tó rí wọ́n ń àìlómi ọgbọ̀ àwọn ọmọ mísírà àwọn ọgbọ̀ yóò tún kọ ẹ̀yin mọ̀ ẹ̀yin so ẹ̀rì ke yọ dáwọ́ rẹ̀ padà da ọwọ́ padà ń kò tún ní dárú káfí biba wọ́sẹ̀yìn sísálámà kò sí nù súnà ẹ̀yin àgbàlagbà tọ́lọ̀ ní kẹ́yìn ọlọ́jọ́ orí lórí ju àwọn to lọ kọmọ má burú kó jẹ́ pẹ̀ ń bà mba ọmọdé lọwọ kò burú ká pẹ̀ ń bà ti ẹni tí ọjọ́ orí rẹ̀ tó yòrò bẹ́ẹ̀ ti dàgbà náà Eyi lè jẹ́ káwọn ọmọdé kún ọmọdé adé ẹ̀sìn islam nínú islam àgbàlagbà lè bọ́ ọmọdé lọ́wọ́ nínú kí rẹ pọ̀ ìfàmára ẹni kọ́ pọ̀ gidigidi láwùjọ wa kí wọ́n ti pé kágbàlagbà ọmọ dúnkokò gbogbogbò àmọ́mọdé kọ́ máa họjú ma kọ́ gbà tara ẹjẹ́ ajẹ́ kí àwọn ọmọdé ọmọ pé àánú gbọ́dọ̀ wà látọ̀dọ̀ àgbàlagbà sẹ́ni tó kéré sí kò sí nǹkan kan kò fún yín kí wọ́n ti pé ṣé wọ́n ti fẹ́ pa ọmọdé lọ́wọ́ ẹ̀ ní kọjú sí yàrá àgbẹ̀tọ̀ ọwọ́ ní ìgbọ̀wọ́ ọwọ́ ní ìgbọ̀wọ́ ẹ sì ti kọ ẹ̀kẹ́ sí. kí wọ́n lè tún máa bíbá àwọn irọ́ lásán gbéraga ní ẹ̀gbádùn lábẹ́ òfin ọlọ́ bá lọ́wọ́ kẹjọ kọjú síra asalaamu aleykum aleykum salaam ọmọ òun nífẹ̀ẹ́ yín kọjá sísọ rọba ah, ah, bọ́ọ̀ wọ́n sì ń báyà lọ láì sí yín ọmọ yẹn ọmọ ṣe dáadáa fún yín báwo la ni tẹ ẹ bá kú yóò mọ sọ rere nípa yín ti ya wèrè sí pé kò kúnlẹ̀ fún mi ọ̀dọ̀ balẹ̀ fún mi ti pé ẹ bá ti ọmọdé ẹ lọ sọ gbàlá aleykum aleykum ní bọ yẹn ọtí bọ ẹ bà wọn kò fún ọ yóò tó bá ti rí pé ọ̀rọ̀ àdàgbàjọ àwọn kan lọ yóò mọ ọ̀rọ̀ pé ah, àgbàlagbà ẹ̀ máa ń ṣeré ẹnìkan dásómi kọ́ wà mú. àlẹ́sì islam sọ yìí pé kọ́ ọba lọ́wọ́ nítorí pé ó ń bẹ́ńbẹ́ kéésì kúnlẹ̀ kéésì dọ̀bálẹ̀ yẹ̀yẹ́ o tí ò rí ibi kankan jókòó ju pé àṣà àwọn ọ̀sẹ́bọ àwọn abọ́gbọ̀ pẹ́ ni lọ. eléyìí islam mú ẹjọ́ jọ lójú káwọn ẹjẹ́ mùsùlùmí o èyí islam ní kọ́nà ẹlẹ́dàá kọ́mọ́sí ọlọ́mọ̀ọ́nà akramakumullah islam fẹ́ kí ọmọ sí kùn sínú láàrin mùsùlùmí sí mùsùlùmí islam fẹ́ kí mùsùlùmí ọmọ jẹni tí ọmọ lépa ọmọ ẹ̀yà rẹ̀ pẹ̀lú àìdá ìdí nìyẹn ló fi jẹ́ pé tá a bá ti pàdé àsálámà gbogbo ẹjọ́ wọn ti sálámà sí ọ wàá rí tọkàn rẹ̀ balẹ̀ sí òní ní kùn sínú burúkú kà sí wàá rí kọ fẹ́ràn rẹ̀ wàá máa ronú kí ló lè ti ṣe láǹfààní gẹ́gẹ́ bó náà ṣe ronú kí ló náà lè ti ṣe láǹfààní. gbogbo eléyìí kò símbò mi àfi nínú Islam ọlọ́run lè dá là ń bẹ̀ kó ràn wá lọ́wọ́ kó dákun kó má ṣe dá wa dára wa kó tẹ́tà lè máa tẹ̀ láwọn òfin rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe mú yọ́nú sí wa kó ọlọ́run lè dá kó ṣe àwọn àyànjú wa ní àtẹ́wọ́gbà kó má ṣe kó ti ṣe wa lọ́wọ́ aqulu qawli hadha. وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 ńlọba tó níjọba ńlọba tó ṣe pé ìjọba rẹ̀ kò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin ìjọba rẹ̀ kìí gbó ìjọba rẹ̀ kìí tí òun náà lọ́ba láéláé àwọn ẹni ìṣáájú àwọn àtòní àwọn ẹni tí wọ́n títí subhanahu wa ta'ala ọlọ́run ọba gan-an lọ́ba tó níjọba olóma ń fẹ́ ni tó bá fẹ́ ní ìjọba sí olóma ń gba ìjọba padà kúrò lọ́wọ́ ẹni tó bá wù olóma ń bẹ́ni tó àwù ga olóma ń rẹ ẹni tó fẹ́ sílẹ̀ qul Allahumma malikal mulk tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير ọlọ́run bẹ lẹ́dàá wa tó bá لا àti dé ipò olórí mọ́yàn láì kò bìlà pẹ̀lú bọ́lá ti jáde àwọn ẹ̀tàní bàbá rẹ̀ kí làwọn àgbésẹ̀ tó ti gbé níbẹ̀rẹ̀ ayé rẹ̀ ọlọ́run padà mú débẹ̀ náà ni ìtọ́nà ọmọ ọba kọ ipò olórí má gbogbo owó ti lè wò kó gbìyànjú tó gbogbo owó ti lè wò kí gbogbo ara yóò kí lẹ́yìn tó yóò kú tẹ̀tẹ̀ tí ọ̀tẹ̀ débẹ̀ ìní ìjákulẹ̀ burúkú ọ̀bà débà tí ẹni tó bá wù tó bá wù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìmọ̀ àgbédé pò ẹni tí ọba tó wù kò sí ẹ̀dá ọlọ́run ọba tó lè gbédé pò eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹni tí ń bẹ nípò lónìí ipò yóò wọ ilé wa kò bá jẹ́ ipò wọ́n dìbò yán ni ní ìbò tí wọ́n máa dì àbí ipò wọ́n yàn síbẹ̀ ni lórúkọ ọ̀pọ̀ òjò àwọn bàbá rẹ̀ àbí ipò yóò wọ ilé jẹ́ kọ́ ọmọ ike gbogbo kòtò ọmọ rẹ̀ àga bábà lásán nítorí pé ẹnìkan ti ṣe bẹ̀rí tẹ́lẹ̀. ṣáájú kótó ti oyi yí ó yí rẹ ọ̀dọ̀ rẹ náà tó sì wà kò ní máa bẹ lọ́dọ̀ rẹ títí di ìgbà tó náà wọn bá kọ pípẹ́ àsìkò tó náà ni lè wà nípò títí nígbà tí èso náà wọ́n kàn máa lọ́gbọ́ngbọ́ olóòpadà dìtàn yóò di pé kò sí mọ̀ nítorí pé tó ń lọ bá sọ yóò ní àyàwó bàbá lòun lòun wà ìbá ṣe pé bàbá ńlá tiẹ̀ òun bá sẹ́kù láyè yẹn ìwà débẹ̀ wọn náà bá ti débẹ̀ bọ́lá ọba ti máa pín pò nìyẹn yóò mú àwọn kan kú yóò fa àwọn kan síbẹ̀ yóò tún sọ eléyìí dà sọ̀n yóò tún fa àwọn míì síbẹ̀ bẹ́ẹ̀ náà ni tí wọ́n jẹ́ pé ìjọba ni wọ́n bá ń ṣe wàá rí pé ìjọba tó ń ṣe nínú pẹ́tẹ́pẹ́ gbára ló fi débẹ̀ ọ̀nà tó ṣe pé ẹni tó bá sọ pé kó kú mbẹ́ ọ̀pàlẹ̀ wọn máa yan yáyá ni lọ́nà tó ṣe pé wọn ò tún ní gbúrò rẹ̀ mọ́ ládùúgbò wọn gbúrò rẹ̀ mọ́ lù wọn lè tara bẹ́ẹ̀ kọjá ẹni tó tó fi ayé sílẹ̀ kẹpa sọgbẹ́ wọn nítorí kí ni torí kó sọ fún lórí ìjọba pé kó kú mbẹ́ẹ̀ ò lè máa bẹ́ńbẹ̀ láéláé ẹni tó wáá dẹ́pẹ́ tí kúkúrú bá sọ fún pẹ́sìkò tẹ́lẹ̀ ló ti tó ẹkú ń bẹ̀ yóò mú wọn pa lẹ́rẹ̀ má títí tó bá sọ fún pẹ́sìkò tẹ́lẹ̀ ti tó tẹ́lẹ̀ ló ti tó ẹtì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mí kájà tó tẹ́lẹ̀ mí wò yóò ní kó kún náà kún lẹ̀ ẹ̀rì kí tọ́ba ti tọ́ kan tó ti gbọ́ ọ̀fẹ́ kú ń bẹ̀ lẹ́rọ̀ wọ́n mọ̀ padà kú ń bẹ̀ lélẹ̀ níbo làwọn sọ dáhùn sẹ́yìn níbo làwọn wà lónìí ibùdó Husni Mubarak ibùdó ló wà lónìí Zainul Abidin ibùdó Ali ibùdó ló wà lónìí ayé Abdullahi Saleh ibùdó ló wà lónìí Pami Kurma ibùdó ló wà lónìí bẹ́ẹ̀ náà ni tààrà wọlọ ní ilẹ̀ dàmẹ́ níbẹ̀ yẹn àríkè àwọn náà lórí eléyìí tó ṣe pọ̀ náà pẹ́pẹ́pẹ́pẹ́ mbẹ́ tó ṣe pé ẹ̀ ń tọ́ bá bí dáa ẹ̀ńtẹ̀bà bìdà kó ká sọ̀rọ̀ rẹ̀ nù yàrá wọ́n wà palẹ̀ rẹ̀ mọ́ni subhanallah tó bá dárúkọ rẹ̀ lásán kí lè tó má òní mà kọ́ tẹ̀lẹ̀mú yá ń bẹ́ nu lé ní ọkàn ní sáwọn gidi gan kutu wá dé ni wọ́n bá wà palẹ̀ rẹ̀ má ìyẹn para kú nínú olóòwò wà lónìí subhanallah olóòwò ti dání tí ò sí ń bẹ̀ má lónìí nàìjíríà ti wọ́n àwọn kan gbìyànjú rẹ̀ bí káwọn náà máa lọ wọ́n pariwo yẹn lẹ́nu má lóríṣiríṣi lọ́nà ẹgbẹ́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 àwọn èèyàn dáná yẹn gbogbo pẹ̀lú ìjọba wà láyé gbogbo wọn fẹ́ sọ ọ̀nà lọ́jọ́ alábàtẹ alábàtẹ wà irọ́ gidi jẹ́kúrẹ́ sí ni ọ torí kò ń bẹ́ ń bẹ̀ lónìí ẹ̀ẹ́dẹ́ ni tó ti sọ lórí ni tí o ti kù ti sì ń bẹ̀ láyé káwọn ìpàdé pólísì tí wọ́n tẹ̀lé kò sí. tẹ́lẹ̀ máa ń sọ ẹ̀ ẹ̀ ẹ̀ tí gbogbo wọn filẹ̀ olóògbé tẹ̀rẹ̀ àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ onímọ̀ dúkò kò máa wòye lọ́sẹ̀ tí bá ti ń bọ̀ wín wín wín wín wín wín ẹ̀rí tí gbogbo wa túlẹ̀ lónìí mọ́ ọ̀nà ọmọ túlẹ̀ pẹ̀lú ẹni tí ń túlẹ̀ ni torí ọlọ́wọ́ ba lónìí ìjọba ẹni tó bá wọn pọ̀ lónìí ẹ má yọ ayọ̀ pọ̀rọ̀ o ẹ má tètè kò sí ròyìn o nítorí pé ọmọ ń dáyẹ̀ yéèyàn lẹ́ngbàmí láì síkù ìwọ́n tó kú lánàá lánàá ni wọ́n sì sori tiẹ̀ ni wọ́n gbé àwọn géńdé ni wọ́n sọ sínú tífà ike wọn ò rẹ lọ ńgbà tó ń náà padà dẹni tí wọ́n tún gbé tí wọ́n tún sínú tífà kó o tíjọba ń bẹ náà lọ. eléyìí sí arákùnrin tó ti ọba kánù wọn ò wọn ò mẹ̀mọ́tọ́bà subhanallah ọba kánú muhammadu sanusi kejì onídàlùkù wọ́n máa wọ ọba tani ọba alápàlẹ́ ọba tó nípò àwọn mẹ̀kúnnù tí máa tànú àwọn ọ̀sọ̀kọ̀ ọba tó ń ọba àwọn onídàlùkù pé wọ́n nímà wọ́n lóye wọ́n máa wọ́n ti ń jọba ní nàìjíríà yìí kò sì jẹ́rú ọba báyìí ọba tó jẹ́ pé mímọ́ ọba tó lóye ọba tó jẹ́ pé mánìkọ bá dá sọ̀rọ̀ irú làákàyè irú òye tó fi dá sí ẹ máa wò pé ah ọkùnrin yọ Ọlọ́run bò lẹ́kùn àwọn ẹni táwọn sì jẹ́ nígbà wọn máa ń tọ́jú ọ̀rọ̀ àwọn yẹn àti bàtà kò ti ṣe pọ̀ ń bẹ̀ tó ó lè pé láti dọ́tí òyìnbó lọ kó Nàìjíríà ń bì àwọn ọba tí wọn máa ń yàn sípò tó jẹ́ pé ipò wọn jẹkúrẹ́dí ni wọ́n kà á fún kọ́ bá jẹ́ pé báyà wọ́n kan wọ́n ní the royal of the day kó ló bẹ́ẹ̀ máa bàbá wa o ẹlẹ́yẹlúwa o kábíyèsí o kó ló sókun bẹ́ẹ̀ kó máa fi lẹ́kẹ̀ ewu tí ìjọba fẹ́ wọn fún nu pé àmọ́ ìjọba kan àmọ́ bà kan ó ìjọba kò tí ì sí ti sànú sí rí bẹ́ẹ̀ làwọn àwọn ń wo tí ń tọ̀dọ̀ ìjọba tó wà ń kánú wọn làwọn gba yẹbẹyẹbẹ àwọn yọ kóńkó subahana allah alazim wọn yọ kó wọn yọ kóńkó wọn yọ láì fi nǹkan kan wọn ńlá wọn sọ bí ńlá wọn ní bàálù ni wọn fi gbé wọn máa gbé lọ sí àti bí àpẹẹrẹ ní ìgbà tí wọ́n gbé sínú bàálù bàálù gbé lábújá tán látàbújá wọ́n tà á nu mọ́tò ó di ìlú kan ní Nasarawa state wọ́n kọ́kọ́ bí ó bí ẹ nílò àti bẹ́ẹ̀ wọ́n tún gbé ó tún di ìlú mi wọ́n pè ní àwé àwé tí wọ́n gbé lọ ní Nasarawa state yìí lọ gbé ọkùnrin yìí wọ́n gbé sínú ilé kan wọ́n nílé ńlọ́fẹ̀ẹ́ dáadùn nínú abúlépo nínú abawo wọn á kó àwọn ọlọ́pàá síbẹ̀ rẹ́gẹ́rẹ́ ẹ ṣe bí wọn lọ mú lórí boko haram ni nínú gbó sambisa wàlà hawla wàlà quwwata illa billah ẹsẹ wọn lọ ẹsẹ má sọba ma kò sí tó burú bẹ ẹjọ máa tóbi tó bá wù ṣé ń bẹ ní tó wà ń bẹ ní ìsìn tí ń bá dùn ní sọsọ yìí wọn ò bí yín dáadáa yọ mí ni àbẹ̀wò ni mọ́tẹ̀jọba mọ́ òsì tún ní ráyé gbé. ndị wọ́n ti máa ń lo òfin burúkú ẹni bá yẹ ní jẹ́ lónìí wá sí ọ̀la nítorí pé ikú dání wà lọ́wọ́ tiẹ̀ lónìí kò sí wọn náà dà lọ́la nítorí pé ẹni tó lónìí láàrín tẹni tí ń bọ̀ lọ́la ọlọ́wọ́ bá nìkan lọ́mà kí ṣe òun náà ní kéèyàn wà lórí ipò kó kọ́

gbogbo ẹtọ́lù rẹ̀ bá pé gàtọ́ bá foyè kan lọ́ọ́ má jẹ́ má jẹ́ tẹ́lẹ̀ náà lọ́ọ́ àjẹ tí wọ́n kó lẹ́kẹ̀ẹ́ ọwọ́ tó ń kó sọ́rùn tó orí nǹkan ṣẹlẹ̀ sẹ́nìkan báyìí. gàtọ́ bá lọ àwọn rọ̀ wọn náà lóyè wọ́n lè gbé ọkú onítòsí àbá kọ́ lọ sọ̀yàn sẹ́dó state wọ́n lè gbé ọkú tòsí kọ́ lọ sọ tábàkà lékè ní wọn tó ti filẹ̀ kẹ̀ tó ń fi kí tó ń fi kí ni àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ wọn bẹ́ẹ̀ ẹ̀yàn yẹn ẹni tó ń tó rẹ̀ ẹ rí tí ọ̀rọ̀ kan mú wá pàtó tó yọ jẹ́ ẹyọ ẹtú ọ̀run gbogbo dúkìá rẹ̀ gbogbo nǹkan ìní rẹ̀ ẹtú ti tó rẹ̀. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين oníkálukú ọ̀ràn tí kọ́lọ́ gbé wa dìde ní lọ́jọ́ ńlá lọ́jọ́ tí gbogbo ó dìde rojọ́ níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ó kí sẹ́kù tara àtẹlẹ kọ́kọ́ gbọ́n o pàápàá ni wá lé wa ìdílé olówó la wá àwọn ará máa ń jọba ará máa ń jẹ báálẹ̀ ará máa ń kínní kan lọ rí òun lọ rí òun àwọn ń bẹ wọn ti sọ gbogbo oyún ìjẹ̀kú rẹ di ètò túmọ̀ sí pé wọ́n lè sínú kòròǹfò sáná ẹ̀yin ló rí àpèjúwe rẹ̀ náà láwọn ẹ̀rí gbẹ̀ngbà kan gómìnà kan àtọ́gbà kan wọ́n tó máa bá wàhálà tọ́ba máa fi hàn án títọ́ba máa fi hàn án ọba tí gómìnà máa fi ọba gbẹ máa yọ ọ́gbò tí wọ́n sì yọ ọ́gbò sí ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n ti yọ aláàfin rí tí nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ lẹ́ni tó bá ké tọ́ ara rẹ̀ kàn tara rẹ̀ jẹ ni gómìnà kankan nígbà tó lọ dé àwọn ọba kẹlẹ́dẹ̀ pálí so ọwọ́ sọ fún olúbalẹ̀ pé ọwọ́ yọ kò sí jáde ìrìnàjò kó lọ sí àwọn òbí lọ. subhanallah sọ ayẹ pẹlẹpẹ bẹ́ẹ̀ làwọn ọbọ wà wà lọ́wọ́ gómìnà gómìnà ni wọn máa yọ wọn bíi jìgá so wọn sì ní constitution kò sí change bọ̀rọ̀bọ̀rọ̀ abẹ́ ẹ̀kọ́ ni àfi kí gbogbo ẹni tó eléyìí kó náà sọ̀ra. sọ́yìn

bọ́ọ̀lù ọ̀sìn náà torí pé bàbá sáyé sàn kì í àmà bẹ̀. báwo ẹlẹ́dàá aláma ni tó tó kú tó wà lórí ipò dọ́jọ́ ọlọ́run náà ọlọ́run gan ló ti mà nínú ìwà rẹ̀ pé arákùnrin yóò yọ jọ́lá sọ fún pé yóò yọ pàlá ìgbógun yóò jìyàn àsèkò ní kú sórí ẹ̀ bẹ́ẹ̀ náà ẹlòmíì ẹ̀rọ ẹlòmíì náà ní sùn báwọn àkúnlẹ̀ mi ẹnu kún ọba wọn náà ẹnu kún pé wọ́n yọ so tó ìlà kó wọ́n jẹ́ péjọ àgbáwò là ń retí ká tó sí lọ. mo tó yẹ ká mo jẹ́jẹ́ ní kankan irọ́ lásán kó o tó wọ́n pọ̀ mọ́ àwọn náà. torí pé ẹni tí ń ṣe Islam ta ló lè ta ló lè yọ ọ́ kúrò lórí Islam ṣèjọba lè yọ ọ́ kúrò lórí Islam ọlọ́mọdé torí pé adé ńlá tó wà ń délé ọ lórí ti Islam yìí kò sí bàbá ńlá kú ẹni tó lè sí i ó kú lórí oríire nù kí wọn ló dé ọlọ́run ti sọ mùsùlùmí ọlọ́run kò jó oyè jẹ̀kú rẹ di irọ́ kan oyè páálí ọlọ́run kò tẹ́ ọmọ ọlọ́run dàkú mọ́ bá ayé wa jẹ́ mọ́ bọ̀rùn kí sáré fún ọ̀tàrà ilé ìkó fi kọ́gbọ́n Islam Islam Islam ẹjẹ́ amótú tẹ̀sìn wa akùnrin tó ń rọ̀ lóye yìí ó sọ̀rọ̀ kan tó míyàn lẹ́mìí ó ní ọlọ́run ló fọ́ sípò ọlọ́run náà ló tún gbà padà ọlọ́run sì ràn lọ́wọ́ ó sì tọ́dún mẹ́fà lórí ipò yìí ó sì gbàgbọ́ pọ́lọ́ wọn bá kì í sàtìsẹ́ á ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ yìí Allahu akbar sẹ́yìn àbẹ́ mẹ́rin ni tọ́wọ́ ti fáwọn ẹni tí máa sóògùn ni tọ́ba ti joyè tí ó di páàmù njẹ́ ọmọ àwọn ẹni bẹ́ẹ̀ ó ah, wọ́n pọ̀pọ̀ yìí sì ti mọ̀ pọ̀ pọ̀ ọ̀gbà tó. sẹ́mi pé tí wọ́n mọ̀ sọ àwọn ẹ̀kọ́ ló wọ́n mọ̀ sọ lẹ́. ẹ̀wọ̀n ẹni tó gbọ́ lọ́n gbọ́ ẹ̀wọ̀rọ̀ ìmánì ti ń jáde lẹ́nu rẹ̀. òun gbà kọ́ lọ́wọ́ bá kì í sàtìsì ọlọ́wọ́ bá rí kó ti tó lòun fi kó ń bẹ̀ Allahu akbar ẹ dákun jama ẹ má dára náà fi Islam wálẹ̀ gbogbo bó tilẹ̀ wù ká yóò rí wọ́n yóò dùn máyà ni bọ́yọ̀ kà máyà ni bọ́yọ̀ ti fún yà ni bọ́yọ̀ kù díẹ̀ ni Islam Islam Islam ẹ má fi islam yìí ṣeré ẹ sì má fi gbà pààrọ̀ gbogbo ọkùnrin tó máa gbé ọsílẹ̀ yìí má fi islam sílẹ̀ torí pé ó fi pẹ̀lú ọ̀sán islam ò ní tán islam ọbọ wọ sàárì kò sí ipò kan tí máa báyà wọ sàárì islam ọbọ wọ sàárì abẹ́lẹ́ fún gbogbo ẹni tó sábò sísí láyé kọ́nà ọ̀lẹ́lẹ́ náà kọ́ bá gbẹ̀tọ́ wọn padà àti bẹ́ẹ̀ náà ìgbogbo gbẹ́ni tó sábò sí láyé. kọ́lọ̀ ọba yìí wọn padà kún oyè sábòsì nítorí pé ọlọ́wọ́ bá ní yá ibadi inni harramtu ala nafsi wa ja'altuhu baynakum muharraman fala tadhalamu ẹ̀yà rúùn ó gbé àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo máa ṣe léèwọ̀ láàrin ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí síra yín ọlọ́kọ́ bá káàbòsí kúrò nílẹ̀ ọlọ́kọ́ bá káàbòsí káàbòsí kúrò àìfẹ́ràn ara ẹni kìí ta dínkù ìfẹ́ bá tọ́mọ làkejì jẹ́ ọ̀kọ́ kakú nílẹ̀ ọlọ́nkọ́ dàkún kọ́ kakú nílẹ̀ ẹni tí aburú yìí tọ́ ṣẹlẹ̀ sí tó sì mọ fọlọ́ ọlọ́ọ̀ba wọn náà lọ́ba tó máa dì nǹkan fún yàn wọn lọ́ba tó máa fi dáadáa tó máa fi dì nǹkan fún yàn abẹ́wọ́ ọlọ́ọ̀ba kò fi dáadáa dì fún ọlọ́ọ̀n fi dáadáa dì fún ọlọ́ọ̀n fi dáadáa dì fún gbogbo àmì sì ti fi hàn ike dáadáa eléyìí tó ga ju ibi tó ti yọ lọ ọlọ́wọ́ bó fi di fún nítorí kò pẹ́ jìnnà international community wọ́n yàn sí ipò lákàní ìsìn gbogbo báwọn ṣe ń fẹ́ kó kúkú ẹ̀sìn kò dájú pé yóò kúkú ẹ̀sìn international community wọ́n yan àwọn èèyàn bíi mélòó ní gbogbo àgbáláyé láwọn èèyàn tó jẹ́ abẹnuga tó lè bá àwọn èèyàn sọ̀rọ̀ kán gbọ́kán gbà ó nìkan ni wọ́n yan gbogbo nàìjíríà yìí tó lẹ́yìn ìgbà tí pẹ̀lẹ́sẹ̀lẹ̀ tó aláàánú lọ́lọ́n abẹ́lọ́n kó fi dáadáa dáadáa dáadáa kó fi rọ́pò fún un débi wípé ó lè jẹ́ pé dáadáa lọ́lọ́wọ́ bá ń fẹ́ fún ó lè jẹ́ dáadáa lọ́lọ́run fẹ́ fún sẹ́wọ̀n pé gbogbo gbogbo òye gbogbo òkò tí wọ́n máa ń lábẹ́ àǹjọba àǹjọba tàtà rẹ̀ náà ni ọ̀lẹ́bọ́nú ọba àmàjẹ́lẹ̀ haúsá ọba àmàjẹ́lẹ̀ bẹ́rìbẹ́rì ọba àmàjẹ́lẹ̀ tábà ọba àmàjẹ́lẹ̀ yorùbá ọba àmàjẹ́lẹ̀ yíbò gbogbo náà lọ́lẹ́bọ́nú àti bọ́ọ̀ máa ń náà wọ̀ sẹ́wọ̀n kọ́ bá kánù bá jẹ wọ́n máa ṣe dán méje nu wọ́n ní jáde náà tọ́lá hajj ni wọ́n lọ ni àbí wọ́n wá ẹ̀rí káàpù náà pẹ̀lú ẹ̀yìn ni àbí wọ́n wá. ó lè jẹ́ fẹ́ gbà lágbàtà ni kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ gba wa lágbàtà ọlọ́run là wá lálàtà ọlọ́run ti fún wa láyé fún wa lálùkìyàmù pé à ń bẹ́ nínú tọ́lọ̀ fi pa láṣẹ torí pé ọlọ́run ọba tó níjọba ó ń ga alára ó ń ṣe àsọ̀láàtù fanabi muhammed sallallahu alayhi wa sallam àwọn màlẹ́kà alápàlẹ́ àwọn náà ń ṣe àsọ̀láàtù fanabi sallallahu alayhi wa sallam kọ́nà ó tó pa ọ́ láti àwọn tá a jẹ́ mùsùlùmí pé ká máa ṣe àsọ̀láàtù fọ́gà wa yìí. sallallahu ala muhammed wa ala ali muhammed كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله